ènìyàn burú nínú ìtumọ̀ sọ̀làtúlù fàátì. kìí ṣe ìtumọ̀ sọ̀làtúlù fàátì gan ni ó burú. ṣùgbọ́n àwọn àdìsọ́kàn tí wọ́n fi gbére kalẹ̀ àti àwọn àdìsọ́kàn nípa àjùlọ ọlá tí wọ́n kù fún sọ̀làtúlù fàátì àwọn nǹkan wọ̀nyẹn ló sọ sọ̀làtò lè fàátì di aburú ńlá ayé àti ọ̀run. nítorí náà ìrun sọ̀làtò lè fàátì àti àwọn ìrun ìran sọ̀làtò mìíràn èyí tí àwọn onísúfí ń ṣe àdáhùn rẹ̀ ìyẹn ìjọ tìjáníyà tàbí ìjọ kọ̀dìríyà àwọn ìran àsọ̀láàtù yẹn ló ti fi ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn wọ ipò bídíà mùsùlùmí kò sì gbọdọ̀ ka irúfẹ́ àsọ̀láàtù bẹ́ẹ̀ kódà kí ó má ní ìgbàgbọ́ nínú àlìsọ́kàn burúkú tí wọ́n fi gbé àwọn àsọ̀láàtù náà kalẹ̀ ríran bíbíà àṣeyìtọ́ọ̀nì lọ́wọ́ ni ó jẹ́ fún mùsùlùmí onísúnà láti máa ka sọ̀làtò ìfàátì kí ọwọ́ a máa sọ pé òun kò ní àdìsọ́kàn ìjọ tìjàníyà lórí rẹ̀. wọ́n ran iṣẹ́ èṣù lọ́wọ́ ni tí kì í bá ṣe pé ènìyàn ń yọ bíbíà ṣe ní kọ̀rọ̀ tàbí tí kì í bá ṣe pé ènìyàn fẹ́ràn bíbíà ènìyàn kan kò ní í sọ pé mùsùlùmí lè ka sọ̀làtò ìfàátì ní òdiwọ̀n ìgbà tí kò bá ti ní àdìsọ́kàn tìjàníyà lórí rẹ̀ tí onítòun sì ti ní ìmọ̀ nípa ipò tí sọ̀làtò ìfàátì wà ní ọ̀dọ̀ ìjọ tìjàníyà nítorí náà bí ìtumọ̀ sọ̀làtò ìfàájì kò bá burú sọ̀làtò ìfàájì kì í kórìíre báyọ̀ nítorí àwọn ìgbàgbọ́ àwọn àdìsọ́kàn tí ọ̀rọ̀ mọ́ sọ̀làtò ìfàájì. ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹni tí ń ka sọ̀làtò ìfàájì? ìsọ̀rí méjì ni a lè pín gbogbo àwọn tí ń ka sọ̀làtò ìfàájì sí. ìsọ̀rí kìíní àwọn tí ń ka sọ̀làtò ìfàájì pẹ̀lú àdìsọ́kàn tí ìjọ tìjáníyà fi gbé sọ̀làtò ìfàájì kalẹ̀. lẹ́yìn tí a bá ti ṣe àlàyé fún irú ẹni bẹ́ẹ̀ nípa bí àwọn àdìsọ́kàn nípa sọ̀làtò ìfàájì ṣe lòdì sí Islam tí onítọ̀hún kò bá jáwọ́ níbi kíka sọ̀làtò ìfàájì kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kankan mọ́ nígbà náà láti tò kírun lẹ́yìn irú alágídí ọkàn bẹ́ẹ̀ nítorí pé àwọn àdìsọ́kàn sọ̀látùn fàájì tí ń bẹ nínú ọkàn rẹ̀. ó ti sọ irú ẹni bẹ́ẹ̀ di aláìgbàgbọ́ pọ́nbélé. ìsọ̀rí kejì àwọn tí ń ka sọ̀látùn fàájì lásán láì nímọ̀ kankan ní ọ̀nà kankan nípa àwọn àdìsọ́kàn tí ìjọ tìjàníyà ti gbé sọ̀làtò lè fàájì kalẹ̀ a lè kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ náà títí di ìgbà tí òun náà bá kọ̀ jálẹ̀ láti fi sọ̀làtò lè fàájì sílẹ̀ lẹ́yìn àlàyé nípa àwọn aburú ńlá tó farasin sára sọ̀làtò lè fàájì nítorí náà jama aburú ni sọlátù lè fà á tì kò sí oríire kan bẹ̀ fún ẹni tí bá ń kà ní ọjọ́ àlèkìyàmà iṣẹ́ àṣedànù ni ẹ jẹ́ kí a padà sí sọ̀látù ìbùrọ̀yìmíyà eléyìí tí ànábì kọ́ àwọn sọ̀hábà òun ni ó yẹ kó gbajúmọ̀ lórí ahọ́n òun ló yẹ kó gbajúmọ̀ nínú àdúrà nítorí pé gbogbo àwọn tó gba àdéhùn gbà ló gbà wá òun ẹjẹ́ á máa kà àmọ́ báni paná bíbí àsọ̀lá tó lè fà á tì báni gbé súnà ànẹ́bì ga lórí sọ̀lá tó Ibrahimiyya àti gbogbo súnà rẹ̀ àlọ́ òní ọba alágbára. fún ìmọ̀ nípa Islam ìbéèrè àti ìwádìí tàbí ìfọ̀rọ̀wérọ̀ etansiwa kàn sí wa Central Mosque ayékalẹ̀ bus stop láàrin aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́wàá àárọ̀ ní gbogbo ọjọ́ àlàádì ọjọ́ Sunday ìyẹn fún àwọn ọkùnrin.